When you call on me, I can't wait to fly, oh. I'm alive, life, life, life, life, life, life. When you call on me, ta ló need television iná kí n gbé fún wọn. À ń tọ television. <laughs> Ẹ <sighs> okay? Yeah, yeah, I'm okay. Yeah. yeah. When you call on me, I can't wait to fly you. Oh. ah. You're welcome. Thank you. <laughs> When you call on me, I can't wait to fly. you. Oh. <laughs> When you call on me, I can't wait to fly. you. Oh. I'm alive, live, live, live, live, live, live, live. <sighs> Hello, everybody. Bola how are you? To to Tutsuola Ahmed, what's up? Ṣé àlàáfíà lẹ wà? ṣàlàáfíà ni everybody ṣàlàáfíà ni everybody look at the ó ń ṣò ní this way hmm. this hmm. way when you call on me I can't wait to fly. Yeah. Oh. I'm alive, life, life, life. <laughs> Bọ́lá jẹ́ ọlọ́run kò dá kí ọmọ abúrò ẹ̀ ní even ọ̀sán bá bú ara mi. I have a sexy lips, <laughs> very nice lips. Tolu, as a, eh, as a daughter to your mother, to me, as a daughter to me, yeah. What do you love most about uh, in my body, like in my like in my life? everything but you know <sighs> you know when, because when if you ask me anything now I can tell you boldly or uh, do you understand you welcome to this platform Peju Akinleye you welcome God bless everybody Come in on my platform God bless me too and my children <laughs> Everything the I say is good. Tell me, you should be able to tell me something. I can tell you now that what I love most about you. I will love, I love everything about you, but I, I, know something I love most about you. You ò defila? fìlà ni? Dé You don't want to dé fìlà? white matches because match Why are you recording? I'm not recording you I'm I see you on my face ah you sure hmm. white should I give you white no. I jẹ́wọ́ agolo funfun is it matches let me see your research. Oh, that's nice. Thank you. It's yours. Jẹ́ntúlẹ́dí ni mèmi kì í ṣe fáìtà o. Jẹ́ntúlẹ́dí ni mèmi kì í ṣe fáìtà o. Kẹ̀nikẹ́ni má sí mi lọ síbi ìjà o. Jẹ́ntúlẹ́dí làwa wa kì í ṣe fáìtà o. Kẹ̀nikẹ́ni hello. Kẹ̀nikẹ́ni má sí wa lost síbi ìjà o. Jẹ́ntúlẹ́dí ni mèmi kì í ṣe fáìtà o mo fẹ́ gbé kò lójú ọmọ mi. Mm. jẹ́ńtìlẹ́dì ní bèbí kì í ṣe fáìtà o kẹ́nìbọ́dì má sí mi lọ síbi ìjà o. Oh, àgògò kó máa rọ. <laughs> ẹ̀rí kò ń pa mí let me gist you let's pray first for those of you love uh, prayer. I'm praying for you. You know, don't forget, I raised a prayer point um, few days ago. Go and listen to that prayer point. I said you should pray it for your children, okay? Pray for your children. Oh. All right? Pray for your children. Don't commonize. When I raise prayer for children, it's going to be. And again, I'm going to tell you to pray about um, uh, Nigeria. You have a lot of your flaw, your, your, your, your, your country full of hatred, you know, full of hatred, family friends, you know, people pretending they're fighting themselves secretly. Like me, if I cannot fight you openly, I don't fight you secretly. Okay? Uh-huh. So a lot of people fighting secretly, a lot of people hate themselves. But let me, before we go, let me quickly. Oh, Peju said, beautiful Toluwa ni mi. Jésù tó fún mi. Beautiful Jésù tó fún mi. Yes, so thank you so much, Peju. <laughs> Thank you, everybody. attention ladies and gentlemen àwọn ò lélẹ̀ who be this who be this àwọn ilé wọn ti mí wọn bí wọn ti ń bọ̀ o crook let me block them they take people away from your page also hey let me pray for you let me pray let's pray heavenly father eternal rock of ages we worship you lord because you are god. Nobody like you from east where not to sad that be the exalted, be glorified forever in Jesus' name. Thank you for everything you have done in our life, for what you are going to do King. Thank you for the wonderful children you have given unto us. Thank you for our wife, our husbands. Thank you, Lord, for our land. Thank you for our friends. Thank you for business. Thank you for those that open. Thank you, Lord, for what you have done. Thank you, Lord, for the time of trial, time of tribulation. Thank you for day. Thank you for night. Thank you for cold. Thank you for hot weather. Thank you for everything, Lord. Be that way exalted, be glorified forever in Jesus' name. Forgive us, O Lord, in Jesus' name. Have mercy upon us. Take total control. Feed me with your presence. Take away hatred in the name of Jesus Christ. In our land, God showed me a lot of people, a lot of places full of hatred. Father, I pray, Lord, every spirit of hatred in our land, in our life, O Lord, take them away now in Jesus' name. Because hatred causes trouble, causes diseases. Anywhere there's hatred, a lot of bad things happen there. It causes war, it causes terrorism. Oh Lord, it causes blocking ways, it causes hold up. Lord, I pray that every spirit of bad luck, every spirit of hatred in our land, against our life, against our home, against our husband, against our wife, against our people, against our platform, against our progress. Oh Lord, let that spirit be terminated today in the name of Jesus. I command every spirit of hatred to be destroyed in the name of Jesus Christ. Arrow that the enemy fire that caught this hatred in any seat, any any surrounding. I pray that the arrows That evil arrow shall backfire now in the name of Jesus Christ. That arrow that the enemy has fired to east, west, north, and south that cause hatred, that cause war, that cause trouble. I pray, Lord, that that spirit of war shall be terminated now, and that arrow of evil shall be destroyed now, and peace shall reign, and love shall come back to life mari bosoka shetaraba sendaya manga bosoka teriba yandaria I speak as a child of God. I speak as a woman of God for peace to reign and Lord of God of love to start now and start working now. Let love change. Let love replace that hatred. Let love take over now in the name of Jesus Christ. And I pray against spirit of vengeance. You that evil spirit of vengeance, wasting life, I command you to bow because in the name of Jesus Christ, every knee must bow and every tongue confess that Jesus is Lord. My God and my Savior, you are God of love. And your, the Bible say, in the presence of the Lord, there is a fullness of joy. Daddy, let that be joy. Let that be joy. Let that be presence of peace Let there be peace in our land. Let there be love in our land. Hey, I pray for every soul, every heart that be listening to this after today or after this moment or here right now. I pray, Lord, love shall take over your heart. Yes, a lot of people, they don't know anything about love again. Yeri baba shataya baba. Megerebo sotaya baba. Nega ban yeri kasetaya baba. I pray no matter what we are passed through, no matter what has happened to you, I pray God will bring back the spirit of love in our land, in our surrounding, in the mighty name of Jesus Christ. Because hatred cause blockage. Hatred cause hatred, yes. Hatred cause death. Hatred cause war. Hatred cause trouble. I pray for the spirit of love. Father, let love take over. In the name of Jesus, for that land that are facing trouble, oh Lord, I pray that Lord intervene. Lord, please intervene. Let there be peace. Father, let there be peace. Oh Lord, let there be peace. Oh Lord, let there be peace Lord, let that be your presence. The Bible says the presence of the Lord is the fullness of joy. Let that be your presence, those land. Let that be your presence in our life. Let that be your presence in our home. Let that be your presence in our country. Let that be your presence in our marriage. Let that be your presence in our business. Let that be your presence, O oh Lord, in the mighty name of Jesus Christ. It shall be peace, shall be well with everybody. Listen today on our under my platform today. It shall be well with me and my children and my family. shall be well with my husband. shall be well with my friends. shall be well with all my well wishes. shall be well with my land here in Canada and all over the world. It shall be well with my country in the name of Jesus Christ. We shall be healed from the past. We shall be healed from the pain. We shall be healed from the spirit of hatred. Yes, the love of God shall take over. Now, so shall it be. In Jesus' powerful name, I pray. Because I pray for this love today, I will not lack love. Yes, I will not lack favor. My children, my daughter will not lack love, will not lack favor. My home, in my business, I will not lack good thing. So shall it be. My children will not lack good thing. As you are looking at me, as you say amen, you will not lack good thing. The Lord will supply your need according to his riches in glory. He will bless you. It will revive you in the name of Jesus Christ. Among the people, hmm, every evil spirit, every spirit that eats people's children, every power of darkness that take that suck people's uh, blood, I command you to suck your blood, eat your flesh. Yes, in the name of Jesus Christ. It is your time to submit yourself. Enough is enough. Innocent people will not be wasted. I pray My children will not be wasted. As you say, me on this my platform, your children will not be wasted. My children will not be wasted. My life will not be wasted. Your life will not be wasted. It shall be well with us now. In the name of Jesus Christ, love come back to life. In the name of Jesus Christ. And wherever. Oh, yeah, yes. In some places, there's no justice. Those justice that pack away, that go away, that move away, that travel out, you shall return back to your position. You shall return back in the name of Jesus. It shall be justice, so shall it be. In Jesus' name. There shall be joy, there shall be peace, there shall be love altogether. In Jesus' name. And those evil things that the enemy, that the hatred has caused, fire of God will consume those things. Like my God, like touch smelly things. The Holy Ghost fire will consume those paths those evil things that hatred has caused. But today, because the Lord shall bring revival, shall bring joy, shall bring goodness back, it shall be so. So shall it be. In Jesus' wonderful and powerful name we pray. Amen. For me praying for people, I will not shut up good thing. I will not lack good thing. Favor of God will be upon me in the name of Jesus Christ. Hey, Lord, you are God of blessing. I desire you. Because when you, you say your word that when you open a door, nobody can shut it. When you lift people up, yes, enemy may try, but they cannot succeed. My glory will not be shattered. I will be, <laughs> I will move from glory to glory, from joy to joy. You shall promote me. And you shall raise my blessing again, like the horn of the unicorn. You shall wed me with blessing, with success, with favor. In the name of Jesus, you will open door for me. You set my feet in the right path mi ò ní jí ìsọfìn ọmọ mi ò ní jí ìsọfìn olólùfẹ́ mi ò ní jí ìsọfìn anytime tí bá ti ṣe ẹnu mi a máa yin ọlọ́run a ó sì máa dúpẹ́ the bible say jerry baba sakayaba Ba, bá ṣèǹtẹ̀rí baba kataba ah lórúkọ Jesus, i pray this time hmm. Hmm. the plans of the enemy cancel you are under my platform today you are sick the lord will heal you I pray for the anointing, anointing that sets sickness, people that are bound free, that heal people that are sick. The anointing, the anointing, the anointing that healed the land, the anointing that turned a barren woman to a fruitful woman, anointing, anointing that command darkness to disappear and lights appear, anointing that purify things, anointing of healing shall fall upon you now.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 Nigeria. A lot of hatred. Yeriaba Santa Yaba. The spirit of hatred that is operating. Ah, Daddy, oh Lord, destroy the spirit of hatred. Let people chase away. Let people reject hatred now and start practicing love and start doing right thing. And let love lead and let love take over. So they can be goodness. So they can be mercy of God. So they can be goodness. Everybody can hear the fruit of the land. The good people can hear the fruit of the land. And peace shall reign. Joy shall reign. In Jesus' name. Amen. Thank you, Lord. Thank you, Father. In Jesus' name we pray. You are welcome. Anything shall mean double portion is your portion. Double portion is your one. I mean, double portion is your blessing. In Jesus' name. <sighs> See, when I'm laughing, eh, you don't joke when I'm praying. You can see my eyes. When I'm praying, anytime I'm praying, water roll from my eyes. I don't just pray. But some people think prayer is a joke. Okay? People, some people believe prayer is a joke. To us, to me, it's not a joke. And I'm not telling you because I'm not showing that because I can pray. All right? But when God lays it in my heart, I do it. Okay? And some people, you may not need it at that moment, but you may need it in future. And also some people need it at that moment. Okay? Pray this prayer. I want to gist you. I will not be partaker of those spirit of hatred You see, I will not be. <clears throat> it's not me. Oh, some people believe that. Hey, they just. Some people just believe that they just say they hate some people. Like me, I don't. I don't feel. But at the same time, I want to preach about it now. A lot in our land in Nigeria, the Lord showed me a lot of hatred. The land, they they they you know wọ́n boy dot see ẹ mọ́ dot see be ìgbẹ́ she wọ́n dá sílẹ̀ ní orílẹ̀-èdè náà know should see me don't joke with my revelation i have a lot of revelation If ti yé bẹ́ẹ̀ i have a lot of revelation Ogbadura, gbàdúrà kuku kù kí ọdún yìí parí àwọn ọmọ mi ò ní ṣèkóńgé aburú ọmọ mi oni ní nípìn aburú ẹni ṣètò ibi fún àwọn ọmọ tí mo bí àbí ó tó ṣètò ibi fún èmi àti ọmọ àtàwọn olólùfẹ́ mi àwọn ìdábẹ̀ ló máa forí ara wọn gbé orílẹ̀-èdè mi ẹ bọ́ lóko ẹ̀mí ìkórira yẹn ṣẹ́rí you see some things at times the problem at times you know it's just um, because it's not um, the problem at times it's not the what, what we are treating the problem is not what some people are treating when you leave the problem and you are treating what is not the problem you may not get a good result but when you treat the exactly the problem that disturbing your system then you get a serious i mean a deliverance a total set free you'll be totally set free from those things you know do you understand so i said i want to gist you do you like gist you So if you want car, call me. Any kind of car, Toyota. All right? Hey. And tell you mi. Ayọ̀ I ti dé. today. Just to mi. me. Toluwa fi fún mi. you ṣe fún mi. Ọmọ Toluwa fún mi lẹ́kún. Wá bá mi mú fóònù mi wá. I mean, wá bá mú mo ní fóònù. Ó ní eh, mọ́tò kan tí ó wà ní ibi. Ó wà one blue blue <laughs> blue vibe. O ti mobile motor mi ti ẹ̀rí yòókù gan mọ́ mo fẹ́ sọ fún yín ni pé ẹ má ọ̀dà mọ́tò tí ó jẹ́ pé you know some people you know they, you can order a car wọ́n máa gbé tó bá order ẹ̀ lọ́nla ẹ̀mí ẹlòmíì wàá rí mọ́tò ìṣòrí wọ́n á pè wọ́n lè pè fún ẹ ní any amount of money wàá máa pè ah so cheap wọ́n lè ní kó san three thousand owó shipping owó kìnnìkan kìnnìkan wà at the end of everything tó bá ti sanwó tán mọ́tò tán máa gbé wá fún ẹ náà rèé ṣé o mọ̀ pé mọ́tò náà gbé ni wọ́n gbé wá fún ẹ but èmi ń sọ fún ẹ mọ́tò tó máa gbé ẹ débi tó ń lọ <laughs> làwa máa ta fún ẹ tó bá ra mọ́tò lọ́dọ̀ wa ṣé ti yé mọ́tò tó ẹ̀rì mọ̀ tó tóbi tó lè gbé yàn wa gbé má lọ ṣe mistake because some people order the car okay má jẹ́ n ba page yẹn jẹ́ má jẹ́ n ba dárúkọ àwọn page yẹn page yẹn all over <laughs> wọ́n post àwọn kìíní wọ́n máa pe á tóbi síbẹ̀ wọ́n máa sọ pé wọ́n lè ní four wheel wọ́n lè sọ pé coupe ọ̀nìkọ̀ọ̀kan bẹ́yẹn ìfẹ́ àwọn lè gbé Ferrari toys bẹ́ẹ̀ fún ẹ wàá sanwó wọn ò ní tó bá fowó tọ́ ìsí yóò mọ̀ pé ò ní fúnra eh, bọ̀ tó bá di pé lọ sọ owó tó lọ sọ pé tó sọ pé your delivery is outside they will deliver it to your to your door I mean to your front door you understand me you believe that okay nọ́mbà lọ <laughs> o ti understand báyìí eh, so ó jà ti yẹ be careful so order from me any kind of car you want you get it patronize me now God bless you so I want to tell you you know let me i want to say this o oh. i thought it's only when you are owing when you are owing eh i was you know there was money the Canada paid to uh, workers benefit is it worker benefit workers kirikonsa they pay the money they everybody will receive their own today you know so we i you know we have the news everything i was expecting my own when it's time i was there i open my i wake up early to open my account, you know, to open, uh, check my account so that me meet you. will, uh, you know, today is Mukuma Friday. I didn't see anything. And I open my uh, CRA account and they said they just sent me sleep that I was showing one money, what back me. that people don't even pardon any any credit. That time they said we should collect 500 àbí how much that time they say we should collect money for one time kìíní call like that and I register I just filed for it they gave me you know today I was expecting my money now they now say ah are you the money I collected that time oh from Canada Canada gave oh that they now deduct the money they supposed to give me today they now deduct it and say ah I thought it's only Quebec I used to that we when you are owing there they will collect they will be deducting it i don't know also that Canada <laughs> as a whole also do the same thing but to God I don't actually like it because they they don't even give it you know Quebec even when they want to give you like 500 they will share it to two you know they won't take everything for you because they know that you are still going to be <laughs> in need of the money. But this one, they take, they can't even take it. They should even take it one 100 like that. Or to 200 or 150 and give me part of it But they take everything that I'm owing them. Ah, it's not good though. I tell you. Please, if I need to have money to pay you, don't just remove money like that. Oh, I need money. <laughs> I need money because anyway, hmm. they take the money. Oh, hmm. They take the money. You understand? Ah, I don't know. The other time, when was task when the task period I was expecting money I was how much am I expecting that time I was expecting task time I was expecting money total money I was expecting for them to give me is about five thousand plus you know and at the end of everything it's only six hundred they gave me the one for federal I don't know what they use the money for but I don't know because I don't understand you honestly speaking maybe it's because of the business that's not making money that I didn't make any money on the uh, the company. Eh? They should not be removing money like that. It's uh, so people removing money to make people to be getting fat. If somebody have money now, you, you reduce weight. Ah. If somebody is having money, you reduce weight, you shed weight. When somebody don't have money, it will be, you know. Ah. Please, oh, I don't know láàárọ̀ yẹn mú àti mo wá wò báyìí mo wá wò bá mo kọ̀ bẹ̀rẹ̀ sí ibi tí òyún ẹ wọ́n wọ́n kó máa yún orí tí òyún ẹ kó máa kọ̀ bẹ̀rẹ̀ sí ṣe pé ìgbà wá gan ló dé bá ẹ mọ̀ pé ìnáwó ìdísílẹ̀ Bọ́lá ọlọ́run jọ má fi má wo ọlọ́run jọ ọlọ́run jọ ọlọ́run jọ anyway ṣàjẹ́ kí n jẹ́ kí n fi sẹ́nu dákẹ́ jẹ́ fi sẹ́nu dákẹ́ wọ́n yọ gbogbo ẹ̀ ní everybody this period everybody kò rẹ́rìn ni. Everybody laughing, you know, even when, ah, a lot of Canada, they releasing money to people. I don't know. I, release to this place to let the money flow. Let it flow. Let the money flow. Ah, everybody there, everybody laughing. Eh, eh, people should be writing like those men, small, small debts like 500, you write it off. Owó tí o bá ti pé wọ́n tó àtẹ̀jí bí one thousand write it off for us. Seriously, I was expecting the money today. I they now give me receipts that they uh, they taking it for ah God. That's not good enough. For. Oh. Anyway, may God bless us. <laughs> may Almighty God take it with may, may we not live our life sincerely. And I started praying and I used that to pray for you and to me. Your benefits will not be used for debt. I mean for the uh, for credit. Mm. Oh, if you're bó tó bá jẹ owó tó yẹ kó dá padà àdúrà kan o kò ní o láti stress ara if you know you are owing a lot of people you know when it is time especially to bá jẹ government some prayer will not kò lè mú wọn o kò sí ọlọ́run ò lè ṣe o ṣó ti yé bẹ́ẹ̀ <laughs> wọ́n lè jẹ́ kán gbàgbé ìwọ̀ tiẹ̀ bọ́tọ́jọ́ tó ń bá rántí <laughs> ó máa accumulate interest ẹ̀ lè lọ wà ó ti yé but God but mi kàn àdúrà tí mo fẹ́ gbà fún yín lélẹ́yìn. tí ẹ máa sọ pé kó o jẹ gbèsè náà ẹni tí ó bá wà nínú ayé tó bá sọ pé kó o jẹ gbèsè kò fẹ́ tóbi ni a lot of rich people also are owing tó nílé tó pọ̀ lọ́yìn but at the same time ó láwọn gbèsè kan tí ò dá ó ti yé tó bá lọ sí báǹkì sí tó bá gba mílíọ̀nù bílíọ̀nù tó fi ṣe àwọn project tó yẹ kó ṣe kílẹ̀ tó lọ́sàn-án ó bá jẹ́ talking, talking. it's not a good thing. now let's forget that let's forget that mo fẹ́ sọ̀rọ̀ àwọn nǹkan tí mo rí tí mo rí tí àwọn Nigerians náà ń ṣe no àwọn tó wà ní Canada bíi kí àwọn tó wà ní ìṣáájú wọn ó yẹ kí n dárúkọ mo ti pé ọ̀gbẹ́ni yẹn nígbà yẹn kò tí ì dá wa lóhùn that is kí lorúkọ ẹ̀ náà Mr Ojo kínníkan Ojo Kúrèmọjọ kí lorúkọ máa minister for passport yìí o wọ́n gba ṣé pé mo sọ pé wọ́n gbé passport mi níjọ́sí wọ́n gbé tọmọ mi wá wọn tí gbé tèmi wá mo dẹ̀ ti sanwó all these things mo dẹ̀ ti lọ ṣe NIN mi mo ti sanwó more than three times lórí NIN yẹn wọ́n ní kí wá sun another money owó tó ní kí wá sun is one something dollar I don't feel like paying it it's like cheating you deliberately deliberately they are cheating you wọ́n make things ní Google láti máa exploit ẹ and if Nigeria àti àwọn ministers náà tó ń bá ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí àti gbogbo àwọn tó gba contract yẹn tí ìjọba àti àwọn ministers wọn àti ìjọba yẹn tó wọn bá ṣe nǹkan kan sí a jẹ́ pé àwọn ló ń fún wọn ní power láti máa scam we don't need to deceive ourselves like people scamming people frauding people a lọ ọjọ́ tí mo lọ kò sí nǹkan tó fẹ́ ṣe nílùú ìlú Canada to máa ṣe lẹ́ẹ̀mejì tí ò bá kú ṣe pé mistake wá látọwọ́ ẹ̀ ó fẹ́ lọ ṣe fingerprint àbó fẹ́ lọ ṣe irú nǹkan tó náà fẹ́ ṣe yẹn ó fẹ́ gba passport wọ́n máa ní kó sanwó lẹ́ẹ̀mejì owó tó fi ìṣù wa ní permanent kìíní ìwà ń gbà yẹn á ti san tipẹ́tipẹ́ náà wọn ò sọ pé torí pé ó ti pẹ́ wọn ò sọ pé owó tí a fi san gbà ti permanent resident mi I paid that money I think two thousand and twenty 2020, thousand and twenty kọ́ ni àbígbà wo ni mo yà two thousand or 21. after three three years plus láṣẹ wàá lọ gbà wọn sọ pé eh because it's now it's now long you have to pay another one àwọn nàìjíríà wọn máa sọ pé after some time o tó bá ti lọ sọ certain time you have to pay another one and a tún lọ ṣe a rush lọ ṣe a ti lọ ṣe NIN lẹ́lẹ́mẹ́ta Nigeria the United Nations said they should be doing it free of charge and they are collecting money here in Canada and you do it first time second time it's not your fault they will tell you the server in Abuja is not working because they have to get to Abuja before they give you reply I mean they give you good result I mean before you can get a, a result for whatever you do. And then they will be telling you after some time that eh, it's not clear yet. You have to pay another month. That's fraud. That's fraud. Jẹ́ mọ̀ pé níjọ́ ìmọ̀ṣẹ́ ẹni pé lẹ́nu ọjọ́ mẹ́ta inú ń bí mi sí gbogbo Nigeria gọ́ọ̀mẹ̀ntì inú ń bí mi sí wọn. They are giving rooms to, to, to fraud and to be misbehaving. And when somebody talk now, they will treat the talk. They won't treat all these things as expensive. I mean, one, I just why expensive. Those important things, they won't treat it. They will be treating case that somebody has talked about government, he talked about Lagbaja and Tomedu. You are giving rooms to the fraudsters and they complaining the whole world. You yourself now in Nigeria, you are complaining about the fraud. You giving rooms for fraudsters. Because this NIM of a thing, the United Nations says it's a free, and the United Nations also pay for it. In Canada here, I, I paid three times. I paid for my passport, for my passport was granted. And they said the NIM. I did it three times. And the person is asking me again that I have to pay again if I'm, if they want to correct what? If they want to correct something. What correction? I did it first in one place. They said, uh, because you have um, What is it? What is it? Because you have um, Vivian. Uh, eh, because of that, your it cannot be. You you you you it's different. Okay, you have to go and redo it again. I went. And not this time, not that you make a mistake, and the mistake you'll be corrected by you. Each time they, they, they, their own mistake, you'll be paying for it. Government of Nigeria please block all this way that you are creating for people to fraud yes even people officially people who take the contract now they are frauding people in Canada here I don't know of others because I know what they are doing to me the other day when I went there then when I was there a lot of people also are complaining why will people when you pay for the passport after one year they will tell you the passport you have to pay another money and they are the, it's their faults because the NI they will just Bring a, a, a I mean, a law that will be they, to just to frustrate you. I pay more money now. They should give me the passport. If you are stealing my money, I'm gonna shot you. Yes, if I pay, even if I'm not going to Nigeria now, if I pay for passport, let my passport be issued or you shot. Kọ́lọ́run on, mi me yín torí To repeat, kima kí máa ṣiṣẹ́ ká máa pariwo ń easy because here it's not that you are not getting some things that but it's not easy to make money the way you are making it because we cannot steal and the little one we use our energy how many energy that they need? how many bones ṣe bá ní àní ju bọ́ọ̀nù tó wà lára wa yìí náà lọ àní ju ayé tá à ń gbé yìí náà there is no duplicate for this life you frustrate people you frustrate people you open door for the fraudsters. They are not giving me my passport, oh, and I pay for the passports. And I pay for at least three times now for the NIN. If they don't give me, I'm not going to ask them because With time, I'm going to get Canada passport. Yes, very soon, by God's grace. You know, despite that, if you don't give me my passport, I will cause any account that passport go to. And the people will back them up. That God should take things away from them tí owo owó nílé rà. Bẹ́ẹ̀ ni mo sọ, ohun tó wò nílé rà lọ́lọ́run máa gbà So I saw from a kán passport me because mi only ní one seventy tí mo fẹ́ mi ò ní 170, seventy ìgbà tí wọ́n sọ pé kí n correction yẹn they say if i want to do the correction again i have to pay 170. where will i get 170? seventy that was that time that i was they they they they say we should go and be doing something it's only the way we are facing trouble with the whole nigeria just nigeria if you go to this place when it is nigeria they'll give you problem when it's nigeria kí ló dé They'll be giving you problem wọ́n fi ṣe yín agbára tẹ bá ní tradition tẹ níyẹn ẹ lè fi ní pìsì àfi kẹ́ máa fi jalè tẹ́ máa fi ṣe nǹkan burúkú ṣé ẹ rí ẹ ń sọ fún yẹn na ẹ̀yìn United Nations pay for it let me just tell you and these people doing it in Canada here they are frauding their scammy people because they know that people and the other day I say ah they say it's the I was even telling the person who did it the other time I say they say it's, it's, the people who doing it in Nigeria is free he say why can't you go to Nigeria You can imagine because they know that you need a passport to fly to Nigeria. And if you do that to go to Nigeria now, they can be they can send migration and some people working the airport to be doing nonsense to you. This is fraud. I pay. It's not easy to get the money here. If, you, if I pay to Nigeria government embassy now, oh, because Nigeria embassy, there's nothing good they have done to me. Oh, If I call them because I've been praying for Nigeria for long, and I've done good to Nigeria mo ní mo ní bọ́ oríṣiríṣi tí mo ṣe sí nàìjíríà mi ìdẹ̀ gbowó nàìjíríà mi ìjọwọ́ nàìjíríà mi ìdẹ̀ ṣe policy kò sí mi ò benefit yín o ẹ fún mi lówó mi o torí pé ohun tó bá da owó mi pọ̀ mọ́ ìdílé máa bá wọn níbẹ̀ o torí ọlọ́run mo lè sọ fọlọ́run tí wọ́n bá fún mi passport mi mo lè ní kọ́lọ̀ bá mi dùnmọ́ sílé sí gbogbo ibi náà ibi ibi bẹ́ẹ̀ ni o torí ó lè la àwọn àfẹ́tà àwọn èèyàn mi ṣe fẹ́ sọ̀sọ̀kúsọ àmì ní mo ṣe fẹ́ gbàdúrà burúkú I don't want people to owó sọ̀rọ̀ owó ìmúrúmúrò ṣẹ́rú owó yìí tí mo fi ń sọ̀rọ̀ owó lẹ́ẹ̀kan tí mo rẹ́rìn normally owó tó yẹ kán gbogbo yẹn wọ́n fún gbogbo Canada lówó lónìí àwọn eh, workers benefit kan they will share it to four they will give Canada they give everybody but èmi owó kan èmi ò tèmi tẹ́ ti gbàgbé wọ́n kàn ní wọ́n fi yọ nínú ẹ̀ náà ni ẹ̀mọ̀ pọ́rọ̀ owó náà ni torí gbà tán la fẹ́ sanwó lé ẹ̀yìn náà ni àjàlá ta nà ọ́ tàbí tọrọ owó fi di ọ̀rọ̀ owó lé tó fi di ẹ asanwó lé o asanwó lé téèyàn bá dẹ̀ lọ bí iṣẹ́ tí ò bá dẹ̀ rí owó tó tó bẹ́ẹ̀ ní orí nǹkan tá a bá ń ṣe ṣé kò dẹ̀ níṣẹ́ míwàá kẹ̀lẹ̀rẹ̀ lórí mídíà yìí náà I can make money iṣẹ́ tí mo ti ṣe lórí mídíà yìí ó tó kéèyàn tí ó máa ní mo ti ra lé sí Canada àwọn tí ò ṣiṣẹ́ tí mo ṣe lórí Canada nílùú Canada wọ́n ti ra lé bẹ́ẹ̀ ni mò ń rí wọn bẹ́ẹ̀ ni nígbà tí ọkọ kí lorúkọ ẹ̀ ayélóyún tó ń sunkún nígbà yẹn lọ́hùn about four years ago tó láwọn Nàìjíríà àtàwọn kan wọ́n dìde sóhun Ọlọ́run speak through me. Ọlọ́run gbà sílẹ̀ mo gbé sókè àwọn èèyàn gbé níjọ́ náà ó dẹ̀ ti ń sunkún tẹ́lẹ̀ anybody ò gbé but táwa bá ń sọ̀rọ̀ kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbé àwa but ọlọ́run gbé wa sókè ṣùgbọ́n tó bá tún wá dúró to bá lò máa to lòun ò ní jẹun kọjá ọlọ́run máa bá mi tẹ̀ mọ́lẹ̀ katapila òde ọ̀run máa tẹ̀ panà wọn ò ní régungun wọn ò ní rókò ẹ̀wọ̀n ìráyè ẹ̀ mi ba ti èèyàn jẹ́ ní gbogbo àwọn èèyàn tó wá sí Canada yìí wọ́n máa ń sọ tòótọ́ ni àwọn tó wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣiṣẹ́ but you now stand and be wage war against nǹkan tẹ́mi ba ṣe I'm not find it funny téèyàn bá ṣe dáadáa fún yàn ó máa ń gba dáadáa padà ni nàìjíríà ni mo ti rí kéèyàn ṣe dáadáa fún yàn kó máa fún yàn ní burúkú jẹ kó dẹ̀ wá máa fún àwọn tó bá ṣe burúkú yẹn kó máa fún wọn ní nǹkan tó dáa nàìjíríà mo ti rí what is that you are promoting de devilish things you are promoting the devil you are promoting evil and wickedness that's what we are doing àwọn ẹlòmíín sì tí n bá wò ó nígbà máa wò pé àwọn òòlà ń gbàdúrà fún àní náà to stay in the midst of some people tó bá tẹ̀ wípé lè jẹ́ nàìjíríà lásán ẹ̀rọ á máa bà ẹ́ àyà ẹ̀ máa já full of wickedness both home and abroad ó lè yín ni we are fighting those who have cyber fraud now if they are fighting those who have cyber fraud EFCC or FBI is help us to fight these ones of, of this every year they are using to fraud. And the contract they've been giving to important some people, important personality, they're not giving it to ordinary people. If I ask for those, if those people who are going to do it right, if they ask for that, those, that BVN something, they won't give it to them. But the people they will collide together to be stealing. I've called the minister the other day. I called the minister. They didn't do anything. Little time they be bringing up eh, that we see, we know uh, Canada government. I'm saying the truth. Canada government cannot fight me for me saying the truth because they will not allow people to be exploiting people in their land. They won't allow anybody to be working because they know that fraud is not, it's not, it's, it's, it's not to allow. And for people who are working, getting the money token legally, it's not easy for somebody to sit somewhere and be exploiting them. The first one they said there eh, because of the event eh, and you have to redo it. I went to do, do it again. They said eh, the name is not showing. They said I have to do it again. I will start again. They are going to correct the money. I was just, I was telling this man, this man, already Lai, I was telling him that okay, oh, it's because I've done it before, oh, and they said I have to. It's because of they said the money, ah, money, the money. They said because the the something the, the mistake. They just tell you. They can tell you one number is missing just for you to to redo it for you for them to collect money from you again and I'll pay for my passport and you after paying for your passport and that's when they will now tell you that hey you have to do the VVN VVN if you don't do it this and that so and if you if you cross the the time if the time time pass they will tell you yes I pass one year if anybody eats my money a genuine officer, máa moso because I use strength Kitori. n talking and dem gbà nílùú Canada I believe it's it's it's tí mo ti jẹ́ I suffer before I get it when I'm telling story of my life kì í ṣẹjọ́ ni mo I'm telling you what I've been through okay so my money ní ojú bí tá eh? wà yìí ẹ irun mú ni owó yẹn àwọn owó yẹn kò ṣeé fà torí kan gọ́ọ̀mẹ̀ntì ò fún mi lówó politics mi ò kò tiẹ̀ sọ́kùnrin tó fún mi lówó and I don't even believe in it tó má fún mi tó support me I will take it ṣùgbọ́n téèyàn má fún mi kó tó máa bẹ àwọn èèyàn ẹnikẹ́ni tó bá fi èrú gba owó mi àbí tó bá fi gba nǹkan mi ilé ò ní tòrò ayé ò ní tòrò ohun tó bá ṣe ò ní tòrò ó máa máa dàrú ni torí bẹ́ẹ̀ sọ fún tẹ́bìsì ò bá pè kú afẹ̀yìnfẹ́ lẹ́yìn o sí ẹ̀bìtì ẹ̀bìtì tí ò bá pè kú á fi ẹ̀yìn fún lẹ́yìn wọ́n mú pásítọ̀tì ọmọ mi wá nígbà tí mo kọ́kọ́ fẹ́ ṣe náà wọ́n ti kọ̀ọ̀kan kúkọ̀ síbẹ̀ ni you crack bad joke with me i don't like it i'm getting i'm hating it now i'm hating it. I'm hating it and if I get upset and leave that thing the Lord tọ́lọ́run bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn tó bá ṣe àbàwọn tó bá wà níbẹ̀ ntí wọn ntí wọn ntí wọn ṣe kọ́ ni Ọlọ́run máa béèrè mọ́ ntí ó ju tó ń ṣe lọ Ọlọ́run máa béèrè lọ́wọ́ wọn. please ẹ torí Ọlọ́run and àwọn èèyàn míì bọ́n ṣe wà frustrated yẹn about this passport of eighteen yẹn and NIN NIN tí United Nations sanwó fún I was told I read the news United Nations pay for it because they want Nigeria they want to sanitize Nigeria because olè ti pọ̀ jù láàrin ọmọ Nigeria Nigeria yìí wọ́n ti mọ̀ wọ́n bí olè wa burúkú ti pọ̀ anything tẹ́mi bá ṣe wọ́n lè máa create impression ó ṣe ayé kan kò sí ayé kankan tó lè dó sọ́nà ayé ìkà kan lè dó sọ́nà mi ayé they know that they fail tí ayé kan máa jẹ ayé ọlọ́run lẹ́dùnmarè wọ́n máa sọ pé mo máa ń gbọ́ àwọn I don't want to talk wọ́n máa sọ pé àwọn kan wọ́n bà nǹkan kan jẹ́ ẹni tó bá máa bà nǹkan jẹ́ I won't even go get close to you and you can see when you are trying to get close to me I, I block my I, I lock my door against you. This passport of eighteen ẹni kan fún mi passport mi o mo ti lọ wọ́n yà mí jọ yẹn I spend money to go to from here to Ottawa I paid oh. o. Ṣó ti yé yín and that NIN is kì í ṣe ẹ̀kan ni mo ṣe o. Oh. Mo ti sanwó ní ẹ̀mẹ́ta lórí ẹ̀ o. Oh. Tàkọ́kọ́ èkíní kẹ̀bẹ̀ o èkejì kẹ̀bẹ̀ o ẹ̀kẹta àjẹjẹ tán Mo sọ fẹ́ni yẹn torí pé mo sọ fún un pé kì í ṣe wípé mo ṣẹ̀fẹ́ o. Wọ́n ní pé date ipò yàtọ̀ mi ò dẹ̀ mẹ́ni tó fún wọn ní déètì tí wọ́n ní wọ́n lò ní fi jẹnẹrétì kọ̀ọ̀kan fún mi nígbà tí mi ń sin lé Nàìjíríà tọ́nú wọn generate ẹ̀nà BVN àbí kankan gbà yẹn I don't know who gave them but they said the bank they generate if you have account they generate it for yourself uh, by themselves. why people be frauding people it's not easy owó tó fẹ́ fún mi lẹ́nu was three something three hundred and something dollar bó ṣe máa kọ́ tiẹ̀ bóyá ẹ̀kan ló yẹ kó fún yàn wọ́n lè kọ́ tiẹ̀ bí ẹ̀mẹ́fà bẹ́ẹ̀ mẹ́rin àbí nǹkan kan so wọ́n court tiẹ̀ three something yẹn tí n bá fún yín one seventy mo repo àbí tó bá rẹ̀ pé mi ìrepo tí mo gbọ́ bẹ́yà pé mo gbé bọ́ọ̀sì láti bẹ̀ yẹn tí ọ̀rẹ́ yẹn ló máa tàn a máa lọ láti lọ ṣe NIN láti lọ ṣe passport you collecting the money and the government of Nigeria they are paying you with dollar also for those people also working with this NIN or this embassy they are paying them ẹ máa try ìkẹgbà wọn tó bá wà nílò òyìnbó náà o tó bá school ní Canada bí ẹ máa try ìkẹgbà wọn tá a bá so sí ẹjọ́ president wa ẹjọ́ ẹ wa ṣe ìjàmbá sẹ́dọ̀ yẹn bóyá àti anybody tí ẹ bá ti ṣiṣẹ́ nin wọ́n ti ń jalè wọ́n fi nin jalè o they are stealing money from people be with this nin and the um, I mean what they call it EFCC is fighting against corruption when you are fighting the you know I mean those who are not in politics you should fight also those who are in politics who are stealing also because we be feeling cheated like me i'm feeling cheated ọ̀tọ̀ làwọn tó máa ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó máa gbowó ẹnìkan mi á máa gbé ìgúnnu ẹnìkan tó wà lókè á gbé ìgúnnu tó bá rí fọ́ ẹlẹ́dàá tiẹ̀ ó fọ́ sọnù ní for fun àwọn kan máa gbowó kò dáa o it's not good it's not a good thing gbogbo èèyàn ẹ máa rántí pé ayé yìí gbogbo èèyàn pátápátá ló máa fayé sílẹ̀ bá ìdàgbọ̀ bá àgbò bá àmàgbò ẹ kí ẹni kálukú máa rántí ọjọ́ tó máa lọ bọ́lọ́run kéèyàn máa pọ̀ ọmọlà kejì ẹ̀ lọ́kún láti sọ pé òun fẹ́ rẹ́rìn kò sẹ́ni tó tajà erùpẹ̀ tí ò gbowó òkúta we can cope the disaster and misfortune tó máa ń happen láàrin èèyàn we can actually cope it láyé àtijọ́ tí ìkà àti ìwà burúkú ò pọ̀ a lot of things ló ń go dáadáa ló ń ṣe dáadáa sudden death ò pọ̀ ní ayé ìgbà kan ó máa ń wáyé misfortune But it's not rampant like this because people planning it. People are doing it. People just are enjoying it because it's going to fetch them something. Please, if you want to, even go, anyway, this funny thing, I don't want to talk much. Enough. A word is enough for the wise. Eba bá mi sọ fún wọn, mo ti ṣe, mo dẹ̀ gbé lọ fún ẹnìyẹn ń jọ yẹn. ti tí mo dẹ̀ lọ ya fọ́tò tí mo lọ yọ ẹ̀mí tí mo kọ́kọ́ lọ sí Ọ̀táwà láti lọ ṣe ń gbà yẹn, wọ́n ní NIN o wọ́n ní kinní kan kinní kan o wọ́n ní tí mi bá kó passport mi wá o wọ́n ò ní fún mi ní NIN mi o àmì mi ò tí máa ní old passport wọ́n ní fún mi I waited for the Canada government to return it back to me and they gave it back to me I send it to them mo lọ gbé fún wọn mo dẹ̀ lọ pẹ̀lú tí wọ́n dẹ̀ mú tọmọ mi wá passport ń sí tí wọ́n bá fún mi ní tètè mi wọ́n tún fẹ́ kí n padà wá ní o wọ́n á máa yọ mí lẹ́nu wọ́n lè ti ṣe o ìkan tó ṣara gbígbẹ tó ọ́gìn tó dúdú olóṣì àwọn ọmọ mi yẹn anybody wọn bá lò sí mi láti yọ mí lẹ́nu ó máa ṣókú kẹ má yọ mílẹ̀ because mo ti wà enough iye mo inú bí mi somebody cannot just sit somewhere then after your good deed then they will start fighting secretly because they want you to bow for something I don't bow for bullshit and if you want to want me to bow for you Toba Toba ti to problem me. Toba bá to problem that was so long that was just mo mobile phone. He you to my problem you give me money you support me then I will do whatever you want you don't ẹ̀ pa owó ẹ̀ ní fúnyàn lówó and you want to make use of people You don't pay people. There's no benefit. You systematically using people. And when we talk about back to any etan, ẹ jọ̀ọ́ mi tí mi ò tiẹ̀ fẹ́. Ẹ kàn sọ fún wọn ní embassy yẹn. Ẹni tó bá wà ní charge passport mi àti old new I mean old passport àti new passport no lawyer. Wọ́n ti fún mi o. Wọ́n so sọ torí bọ̀bọ̀ yẹn sọ pé NIN yẹn wuya kini kan. Kò sí kankan tó ṣe NIN yẹn but they be disturbing you. They are working together for people to be going and coming. They be collecting people's money and wasting people's time and destroying people's Eh, career ẹnikẹ́ni tó bá jókòó sẹ́ni wẹ̀ tó bá lò máa waste career tèmi àbí time tèmi ọlọ́run máa ṣáta gbogbo nǹkan tiẹ̀ tó bá kójọ nígbà tó bá kójọ tán ọlọ́run máa ṣáta ẹ̀ to pieces kò ní jèrè gbogbo tó bá kójọ ṣe mọ̀ pé kéèyàn ṣiṣẹ́ kó jèrè ọ̀tọ̀ ni ó ti yé yín ẹ sọ fún enough is enough of òṣì tó ń ti ṣe pẹ̀lú mi ó ti yé can see me these days I go my jẹ́jẹ́ This, tó bá treat me I smile even when it don't treat me I smile but mi ò dẹ̀ ń fẹ́ máa no torí ẹni pé mo ti gbàdúrà sí but ma I will wait and then I will be waiting things that I so I suppose to do for two days then they will don waste it like a year kí ló dé tẹ́fí ń dàmí nù dàmí làmú ṣé yóò kí náà sí mo náà sí ni tẹ́ bá dẹ̀ sọ pé mi ò náà tẹ́ bá dẹ̀ sọ pé mi ò náà sí mo máa ṣe pè fún ẹnikẹ́ni tí bá náà sí tó bá sọ pé mi ò náà sí mo máa ṣe pè fún ni mi ò tọrọ fún assistance lọ́dọ̀ ni Nigeria some people they will need assistant in some country they will help them when their country face trouble, they will go the power, the people, the ambassador, the people working in the embassy, they will rescue those one. That one kò sí benefit yẹn fún àwa. Nígbà tá face trouble ní Quebec níbí, One ní pé embassy gan ló tún ránṣẹ́ wá, ló máa rán àwọn ọmọ òsì kan wá láti wá máa ṣe. Ṣé ti eyín bẹ́yẹn? Ọ̀dọ́ bẹ̀ ṣe ràn ṣe tẹ́lẹ̀ ẹ lè máa ràn sí politician, ẹ lè rán anybody to bá jẹ́ burúkú sí mi kó sọ̀sẹ̀ àti tó bá ṣe fẹ́ ṣán kú, ó máa ṣókú sáà ni ṣe ti ẹyin torí mi ò wọn ọbẹ mi ṣe bí kí n jẹ they don't nobody can do that even those who gbé owó dání lọ bú eléyìí mú ní èmi ò ṣe terrorist ní ilẹ̀ ni mo fẹ́ jọ yẹn gbẹ́ torí gbogbo nǹkan tó ń ṣe yìí ẹ jẹ́ sọ fún yín mo ti pe mínísítà yẹn jọ yìí ó dẹ̀ wà lórí bíbà o ẹ sọ fún wọn you even I'm not a fool if I say I want to come to Nigeria you don't you don't you don't tell me what to do Even if I'm not coming to Nigeria, let me have my passport. I pay for it. Passport you know, owó tí mo ti ná lórí ẹ̀ ṣẹ́kì one thousand dollar What you do, one thousand dollar I'm A máa dúró gba passport, a lọ I'm a máa wọ mọ́tò lọ, a máa repo. Epo tí bá máa lọ síbẹ̀ yẹn go come. A máa epo one something be one forty. Now, mo jáde lánàá lásán ibi tí mo kàn lọ yẹn lásán. Epo tó wà nínú mọ́tò àti èyí tí mo rà síbi thirty something dollar. Gbogbo ẹ̀ pátápátá ló tán. Tí máa fẹ́ jáde ní sì máa tún epo wọn lẹ́fìwẹ̀ mélòó la fẹ́ máa sọkún tán àdẹ̀ lóbò ta fẹ́ ta àní àní bọ́ọ̀lì ta fẹ́ ta. ẹjọ́ ìjọba torí gbogbo gbogbo àwọn ẹmọ kankan gbogbo àwọn òṣìṣẹ́ nàìjíríà yẹn náà bí àwọn ọlọ́pàá tó wà lórí ibẹ̀ yẹn judge of the they are not doing right wọn kò máa wọn kàn máa gbé oppressor kàn máa lò wọn láti máa jà wọn kàn máa jà kiri systematically kàn máa jà kiri kàn máa jà wọn máa ṣe yàmà yàmà i don't like it that's not the way to tí wọn bá fẹ́ torí ẹ̀ ní wọ́n ṣe ń túnṣe nìyẹn because tẹ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn people kàn máa a lot of hatred máa máa kàn wá ń lẹ̀ sí ni you are destroying you think you are you are doing it torí pé ẹ fẹ́ káwọn èèyàn kan máa jà so that wọ́n máa gbójú kúrò lára wọn kan you all be fighting yourself that's not the way the, people rule God àbí ìbọn ṣe máa ń rule èlò àti dé ìlú tó mo ti mo ti dé ìlú tó civilized dada ìlú tó civilized mo wà yìí ó ti yẹ yín mẹ́yẹn a rí nínú news gbà iná káwọn èèyàn máa ẹ wo ẹjọ mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ I don't want to talk much torí inú bí mi sẹ́ ń bá sì wọ́n bẹ̀yàn tóun tóun bá fẹ́ máa ru òkú wọlé ru òkú jáde tóun fẹ́ kọ́ lọ́run máa ṣọ́gi mọ́ sọ́sẹ̀sì wọn kọ́ lọ́run máa kó ṣọ́gi mọ́ wọn kó bá mi kó release mi mo ti ṣiṣẹ́ free mo tún ná owó mi ní orílẹ̀-èdè nàìjíríà la ti ná owó fáwọn olówó ni wọn ni wọn ti ẹ̀ ni wọ́n wù ẹ̀ báyìí wọ́n wù ẹ̀ pa ni I'm not happy about it again It's irritating me. They are not useful for anything. They just want you to be useful for them. Ẹ jọ̀ọ́ ẹni kan gbé owó mi fún mi tí wọ́n bá fún mi. Ẹni kan fún mi passport mi. Torí nǹkan tó bá lọ ṣe lẹ́ẹ̀mẹ́ta. You should, they should be able to wọ́n bá dump tó bá ṣe tán sí ọmọ ní illiterate. I cannot do something for anybody. Nísìnyí kan gbé mi sí ìwẹ̀ kan ní kí n ṣe. Tí n bá ṣe mo ṣe jù n bá ṣe lẹ́ẹ̀mejì. Mi ní padà sọ bẹ́ẹ̀ nìyẹn pé ó ṣe mistake àmì owó dẹ̀ ni. Bàtà táwọn bá ṣe mistake you pay for the mistake táwọn bá ṣe. Ó le nìyẹn. Ẹ close gbogbo doors tẹ̀ fi ń ṣílẹ̀kùn fún àwọn olè. Close it. NIN, the United Nations are paid for. Then they are giving it to contract. They give it to individual contracts. To people here, normally they should be doing that NIN uh, in, in, in embassy, Nigeria embassy. They don't give it to people. They award it to people just to embezzle people. Why are you stealing from innocent people? Di àwọn tó struggle that day, ayé wọn ò tí bàlá sí wọn òrówó ní. Lẹ́mọ́ máa jalè nínú tẹ́bá yìí ṣètò ń sẹ̀ máa láyé ọmọ yín fẹ́ da ẹ máa kó ọjà ẹ máa tajú erùpẹ̀ káàkiri ẹlẹ́ni gbowó òkúta ọlọ́run máa sẹ̀sán fún níkàlùkù o ẹgbẹ́ àbẹ́dà o ẹ sọ fún wọn kán fún mi ní passport mi NIN should be done in embassy NIN should be done in embassy because if they actually NIN if that NIN is being done in embassy there won't be a lot of mistake like that because we are not ṣe they want to people before you do your NIN you need your passport that is why. If somebody don't need passport, you don't need bullshit NIN. Do you want me to call it bullshit? Because about sunset and support bu Nigeria. What about that mo gbàdúrà fún Nigeria? And ah, what about that I'm support Nigeria and I'm king on Nigeria? Come on, okay. What about that I'm ṣiṣẹ́ ní lóyìnbó? Tá Come on, not to feed àwọn woman to yẹ kí ìjọba máa feed àtàwọn èèyàn ní Nigeria. What about that? The NIN should be done in embassy. So that, but deliberately, systematically, they want to be frauding from innocent people. They give it to avoid those contracts to idiots. Idiots. Yes, majority of those people who got the, the especially those who have the, who, who did mine and doing it for people and telling them they are wrong. And the people they put there, they are dummy. They are dummy. Literally, I call you dummy because whatever you are doing, you cannot get correction second time. You are a dummy. And you don't give it to people who don't understand it. Give it to the, the, the, the computer eh, literate, Literate. Give it to those people who know about it. But you are giving it because they are family, because you are known, you know them, because they are doing one way or the other. Giving the money to some people who, also, who are connected to them, who are go to power or anything. It's a frustration. And a lot of people, when people are not even cursing anybody, when you speak, when you are angry over your sweat, you know what? God gets angry. God do what? God gets angry it's not that money that time that money that time yẹn See, n bá save owó tí mo ná the money I I I I spend on moving from Quebec to Ottawa to go many places that time if I save the money I I, I will pay part of my credit in the bank. NIN should be do, should be done in embassy so they should stop prodding people systematically. I, I was talking to the other guy that day. After that day, now I called him. He said, send me your something. And anytime you want to come and do another one, you have to pay 170. It's now going to be more expensive. He said, I'm going to pay 170 again. How many times? The first one we pay. I pay for myself, I pay for my daughter. They say it's not right. We went again to do it. But this time around, my daughter is even okay. They say it's not even right, but he, the, that, that is the old guy. Olórí gbígbẹ bí orí ẹ̀jẹ̀ follow. He now said he's going to go to do for my daughter because deliberately they said they should not do for me. They don't want me to come to Nigeria. You know what? Oyin ogun ma, iyan ogun ọdún máa ń gbóná ẹ kàn fọwọ́. Sori nǹkan tọ́lọ̀ bá fẹ́ ṣe, tọ́lọ̀ bá fẹ́ tú ẹ láṣìírí, tó bá fẹ́ fi ẹ ṣe ẹ̀sìn. Kò ń ṣe tí n bá jókòó síbi Ọlọ́run lè tú yín láṣìírí. Bẹ́ẹ̀ni, the Lord ó lè tú yín láì bọ̀tí àfẹ́ mi ò tiẹ̀ ráyè ti yín. Those of you believe that when you come to Nigeria, many things going to be eh, unveiled. You cannot block me. I may not have your bushy time. Tori, all of you gan tẹ́ ẹ kàn ń ṣe gbogbo òsì yẹn you are exposing yourself to you are exposing yourself to the whole world ni when you leave me you release me for a long time for me to do my things and do my business tẹ́tí ń jalè ó ti pẹ́ tán ti ń jà mí lólè I just leave you let me move on I move on but you refuse you blocking me you did many things why would I be talking and by me talking it cause you it will you may not tell me it will cause you your ó máa faṣọ ó máa faṣọ tí n bá tí n bá sọ̀rọ̀ tí n bá dídì tẹnu mọ́ ó máa faṣọ ògùn ẹ̀yà ó lè demote ẹ̀mí ò dẹ̀ fẹ́ jẹ́ demotion fún yàn but if you want to be a demotion to me you want to be a, an hindrance block you want to be okay Monty in the front of Bola Folashade then if if I tell God to destroy your your ògo náà kò sí nǹkan tó fi ń ṣe yẹn because èmi náà ní ìdògo tèmi láti fi ṣe ayé mi ó ti yé kẹjẹ kórìí yín pé gbogbo ẹ̀yin olórí burúkú tẹ máa ń support pé she always cause I will cause o. I will curse because Mori, rí even àwọn tó jẹ́ ara yín gan wọ́n ń curse yín so anybody that block me that disturb me that is affecting me I will curse the person simple as that I have my life to use my glory my time to use for my time is time is money stop wasting my time stop wasting my time. The old passport with them. The new passport is there. They keep it there because they want me to come back. So when I go back to their midst, they will send some idiot to harass me. If I go to anywhere, they harass me, I'll slap them. Listen to me. Read my lips because there's a limit to everything. If I go to the embassy, won't they be worried? I respect people won't be worried, no. But they want me to be coming. They will just one man, one man, mama, she might touch her because I'll be spending money. Oh, tí ma ní kò tó, mama ní mama ṣe. Ìwọ náà tó bá pọ̀ yóò ẹ má kórí burúkú báwọn èèyàn torí máa ṣépè fún yín inú ń bí mi i'm angry seriously and you can see me eh, at times when i'm angry i don't feel like talking nigeria goment nígbà yẹn mo wà ń bíbà wọn kó ọlọ́pàá wá sílé ó wá àrà sọmọ kékeré wọn ní olórí burúkú kan ní mo ti fi sílẹ̀ but mo mọ̀ pé ìyẹn ogún ọdún gbóná ọlọ́run ilé ni màá rí gbọ́ ìyẹn ogún ọdún máa ń gbóná èmi kọ́ ni máa jà ṣùgbọ́n ọlọ́run máa bá ẹlòmíì ẹlò akọ ọlọ́run á bá ẹlòmíì ayé wo ọlọ́run fúnra ẹ̀ gan mọ̀ pé ọlọ́run bá òun jà á á rí àpá lára ọmọ ẹ̀ á á rí àpá lára ohun tó bá ṣe nínú ayé á á rí àpá nínú gbogbo nǹkan tó bá rí. you are stealing you giving room to people ẹ dẹ̀ máa sọ pé ẹ máa ṣàfẹ́rí fárinà ọkọ̀ àwọn kan máa jalè àwọn kan máa ṣiṣẹ́ àní iṣẹ́ yẹn tí ò tó wọn jẹ ẹ máa tún láwọn tó ń jalè yẹn ẹ máa fún wọn ní access láti máa ja olè yẹn láti máa jà wọn lólè. I'm angry. I need my passport even if I'm not going to Nigeria. Let me have it. I pay for it. It's my money. And I sweat. I labor. Getting to that place that day, they will tell you you claim that or oh, oh embassy, useless embassy that is very dirty. Embassy in Nigeria is not, not, not like I went to other embassy go and look at it I'm máa tún sọ fún wọn the embassy o oh, they should try to do anything they only to embezzle money they make the money personal nothing about the naija they tó máa ṣe tó bá lọ sílùú òyìnbó wọ́n máa sọ pé wọ́n fẹ́ jẹ́ kẹ́nìkan gbẹ̀yìn ẹ mọ̀ pé wọ́n ẹ ń fi ara yín gbẹ̀yìn ẹ lọ wo embassy orders gbogbo ẹnu no, ọbẹ̀ yẹn ṣe ló wó ẹnu ọ̀nà wọn mi ìwà lè sọ pé wọ́n ti ti kọ́ everything ni kò sí nǹkan tó wà ọ̀dà gbogbo tébù tó ń lò níbẹ̀ yẹn báyìí ó tébù ní gbogbo nǹkan wọn àwọn tó kó síbẹ̀ náà gan ní ní ní àti ẹ̀rí they don't look qualified they don't look capable to me. we go to offices here we see the way people of this country and other country that also have that time yẹn mo lọ sí embassy South Africa mo lọ sí embassy embassy Dubai tí mo ti gbé rí gbogbo embassy ìlú tí mo ti gbé rí ni wọ́n ní kí lọ láti lọ gba àwọn ìgbìkọ wọn láti lọ ṣe àwọn kinní alọbẹ tí nàìjíríà ló ló yọyẹ níjọ́ yẹn náà wọn ò ní sọ fún ẹ o tó bá ti sanwó tán tó bá débẹ̀ wọn lè ní go and buy kinní kan wá o envelope that they will send something for you go and buy kinní kan o when you go there they will just send you wọn máa rán ẹ kiri ní bí errands bí errands gẹ àwọn olórí burúkú anything tó yẹ kó máa ti wà ọ́dà kan sọ pé this is what you are going to need this is what you are going to need kọ́dẹ̀ ti sọ ó ti o when they just collect the money finish àwọn kò dẹ̀ ṣe nia kan ti pé kò correct tó bá tún ṣe mi kò correct tó bá ṣe mi kò correct because they are getting money and anytime you call them that they say what you did o when you even come in ẹ ṣe ẹ it's not their fault o they are going to pay one seventy fraudster legal fraud you giving them legal right to fraud people minister for passport àbí kí wọn lórúkọ yín jẹ ẹ wá nǹkan ṣe sí torí jọ tí mo pè yín ẹ ti gbé flag Canada sẹ́yìn èmi gan Canada ni mí ṣe ti rí kò sí ọ̀hún tí Canada máa ṣe fún ni máa ṣe right bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí kankan because I'm not abusing you you are stealing you are doing bad thing to people and I'm affected I'm not even speaking for people these days I mind my business and I'm speaking for myself and I have right to speak for myself. That day, the, the police came here to harass me to ma harass my daughter they said they they they call them from embassy embassy tó àwọn èèyàn ń ṣe oríṣi tí nǹkan táwọn èèyàn ń sùn títa ní Toronto àti ní Guinea tí wọn ò rí Guinea ṣe tó wọn rí kankan ṣe sí ẹ ó gbé passport kìíní kan wọn máa pàtàkì ara wọn ó lè ẹgbẹ́ sẹ́n àwọn èèyàn tó bá ti mọ ṣẹ́ni kẹ́ ẹgbẹ́ kiri fún ẹ̀nà ẹ̀yẹn ẹgbà kó lọ́wọ́ wọn united nations united nations ló yẹ inú ọ́fíìsì wọn ò ṣiṣẹ́ náà iṣẹ́ wo ni wọ́n ń ṣe nínú embassy yẹn they are doing nothing gossiping ni wọ́n kàn máa jókòó bẹ́ẹ̀ máa gossiping èèyàn mélòó ló ń ṣe passport nothing they do nothing they are just sitting down there gossiping discussing people watching tv watching facebook sending their uh, nonsense around give them those nin People want to work with that. Who doing the NIN? They should be working there. If there's mistake, then when, when you want to do your passport, you know that the NIN is in the office, but they put some NIN by the I um, um, like I mean, 10 kilometer away from the embassy. They put some 20 kilometer away from the embassy. Some about critical kilometer. You know, systematically. You understand me? And some will come from a state you have to even spend two days on the road before coming. And they be telling you, your NIN is this, your NIN is that, you can't go, you can you are open door for fraudsters not only the those cyber fraud those small small fraudsters that is frauding on the kini all the fraudster educated fraudsters and the people who who, who are systematically doing the fraud legally should also be dealt with uh-uh. kí ló the if I calculate the money I spent for my passport alone up to one yóò will not be bí one thousand àtọwọ́ èpo yẹn orí ẹni máa kà yes more than one thousand kí kí ni mo kí mo ṣe kí ni mo ṣe fún yín wọ́n máa ṣe kẹlẹ́wé àwọn kan ṣẹ́ẹ̀mí jí owó ni àwọn owó tó bá jí ẹni tó bá jí owó náà lè máa flaunt owó náà tó bá dẹ̀ jí lọ́wọ́ kó má ṣe kankan I don't steal that's why I shouted when they steal my dime if they steal my penny I will shout and I will complain about it because it's my sweat. United Nations Nigeria they are using NIN to scam especially the people they gave the contract in Canada they are scammers a lot of people also calling me there are a lot of people complaining and many times I've traveled I mean went there to to do for correction many times I see the way people are complaining those that NIN should be done in the embassy so people will not have more stress stop killing people stress kill This is hatred. What are you teaching people by being wicked to them? Tell me what you are doing. Just tell me. For Frustrating people's life. You ruin people's life. You when you love people, you don't ruin them. If you want to tell them that they should pay even 100 or 200 once and do it genuinely for them once, it's good than for them to risk their life. Do you know what it takes for somebody to fly? from other states to that Ottawa, and also those who are driving to drive, or those who follow by bus, they risking their life. Some will come with baby, they risking their life, They wasting their time, they spend their money, and then they will frustrate them. That's wickedness. Ẹ lọ gbé agbára ìyà, ẹ lọ wá nǹkan, ẹ lọ gbé agbára tuntun, agbára tó fi ń tún That spirit cannot cannot build nation. Even people are getting upset, you provoking people every day, and they are saying bad bad things to the land. The to tún wọn báyìí ti kú gan, ilẹ̀ á máa bèrè ilé máa bèrè the weather you dey send me on dey send me a lot of things a lot of a lot of a lot of bad energy you know when somebody owns you and you cannot you cannot hold it again you just say talking you are releasing those words to the to the to to to to, to the world you understand me the facility the environment the air is being congested by this energy that is anger is everywhere that is not good please let correction be made And you, when I see things of Nigeria these days, I just say it, Jare. Ah. I just say it. You do good to them, they pay you back with evil. Even when they, the celebrity, they will not comment on your platform like this and say happy birthday or do. But they will be bringing themselves. You have to post them on your platform. They have nothing to do to do for you. They nothing. They just want to oppose. They want to be on your head. Ìwà mi àmàdà bíi pé kí n kò ṣépè fẹ́ lómi kó dẹ̀ wọ́n máa sọ pé wà bítà when you make people ṣe rí gbogbo àwọn ẹlòmíràn tẹ máa sọ̀rọ̀ fún yẹn ẹ ń tọ́jọ́ kínní wọn sẹ́yìn ọjọ́ bitterness wọn ẹ̀ sùn síwájú ni but èmi nobody must use me for that bad experience experiment i have done enough mo ti jẹ enough ìyà okay you may see my face shiny. i have suffered enough tó bọ́ gbàgbé alára kò mọ̀ sí alára kò mọ̀ yà ṣótiyé òun ni ọlọ́run kàn dá mi ó kàn fi ògo ẹ̀ kàn fi bò mí lára ni láti má tù mí láṣìírí ṣótiyé mo I've done I've suffered enough you suffer me enough and the way you torture people like this that's what you do to others mo jáde níjọ́ yẹn mo ní wọn ló ń jẹ wọn wọn ní kíní kan wọn oúnjẹ wọn ń bì náà I cannot be mocking anybody but tó wọ́n bá tiẹ̀ wà tó bá rí oúnjẹ yẹn tó tó bá tẹ̀ máa lọ́hùn jẹ́ kẹ́ ẹ rówó rà everything atmosphere everywhere ló ti rí bẹ́ẹ̀ yẹn and gbogbo ìjà tó ń jà káàkiri àgbáyé yẹn náà tí ò bá stop things will not change ó ń jẹ wọn but ẹ jẹ́ kí wickedness kúrò ńlẹ̀ kẹ jẹ́ kí wickedness scarce káwọn èèyàn bá fẹ́ rí gan kó kó di nǹkan kó kó di essential commodity fún wọn wickedness is just too cheap everywhere everybody practice wickedness they do it as if nobody can arrest them nobody can touch them nothing can be done and when you talk on ẹni tó gbowó lọ́wọ́ mi jọ yẹn tẹ́ pé mo ti ṣe níbẹ̀ mo sọ fún mo ní correction ó ní you want to do correction right come mo dẹ̀ sọ fún nígbà tí mo pè é kò gbé kọ́ọ̀lù mọ́ ìyẹn mi pé kí n tún lọ bò mí ni wọ́n tún wá ṣáàjì mi beginning ìyẹn tún lè sọ pé kò dáa because they are stealing ẹjọ́ gọ́ọ̀mẹ̀ntì àti kí ni orúkọ ẹ̀ ọjọ́ òkú rèmi ìrántí orúkọ yín tí n bá lọ́ọ̀bù ẹ̀ máa máa fẹ́ crack orúkọ ẹ̀ orúkọ yín ti ń kúrò lórí mi ẹ̀yin pípì yẹn bá rí orúkọ yín kúrò lórí mi because i'm not part of kéèyàn máa tọ́jú èèyàn kó máa bà yéèyàn jẹ́ kẹ́ máa jẹ́ káwọn èèyàn kọ̀ mọ́ téèyàn bá ṣe dáadáa kẹ́ máa jẹ́ kó rí bí káwọn èèyàn bá ṣe bí kẹ́ máa jẹ́ kó rí you are not God that's not the way God plan things okay. tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ yín ẹ ṣàánú ara yín ẹ jọ̀ọ́ mo need the passport mi if I'm not going to Nigeria let me just have it here i pay for it kí lèèyàn máa sanwó fún tẹ́ máa gbà lọ́wọ́ ẹ ó lè níyín àwọn tí gbà tí ẹ bá kó gbogbo kìíní yẹn táwọn yẹn bá di amúrọ̀bọ̀ lọ́la sí náà di ayé assassin tó lé ẹnu wọn ti fẹ̀ ó ti fẹ̀ nífẹ̀ẹ́ wèrè tó dẹ̀ pé o lè ẹni wọn tó fẹ̀ kì í ṣe pé ọlọ́run kàn dá wọn ní fífẹ̀ tó ní ẹni tó tì but ẹni wọn kò fẹ̀ spiritually ní ìfẹ́ wèrè tó bá yẹ máa máa bí yín nínú and you are the one that cause it you are the one that teach them that taught them how to do those nonsense things kí ni wọ́n lè máa ṣe kí ni àwọn tó wà lẹ́mbàsì yẹn kí ni wọ́n ń jókòó waste away dúdú wọn crack wọn fine Ni ilé sọ o tó bá di lọ́la nígbà tí wọn fine wọn ò fine tó bá tiẹ̀ fine kan téèyàn bá ń ṣe nǹkan burúkú ṣó fine nìyẹn kàn ṣe competition nìkan náà mọ̀ wọn fine wọn họ tó bá gbọ́ pé wọ́n họ gili wọ́n họ gili. Those people working in embassy Nigeria in Canada, wọ́n wọ́n wọ́n ugly wọ́n ugly wà wọ́n burúkú ni. kò ní dá bẹ́ẹ̀ tó bá tún fìyà jẹ mí kò ní dá bẹ́ẹ̀ tó bá tún dẹ̀mọ̀ mi dúró kò ní dá bẹ́ẹ̀ tó bá tún wìlé mi ẹni yóò ní sóríire ẹni náà yóò sọ jìjì ẹni náà yóò kó bára lé àtàrà oko àtàrà lé rẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ogliti. kì í ṣe ẹwà nìkan là ń sọ o kò ṣe kẹ́yẹ lọ gbédìí òṣì kan kẹgbẹ́ àwọn aláṣẹ wà táwọn mọ̀ òṣì ìwà burúkú tẹ̀ wù yẹn ọ́gílìmù tẹ̀tẹ̀ nìyí. A lot of people àwọn èèyàn máa lọ lọ́nà ọjọ́ kan náà ẹnìkan náà bó ṣe lásìdẹ̀ǹt yẹn kò dáa ìwà burúkú ò dáa ìwà burúkú kò dáa everybody ṣèkà ṣèkà eléyìí ṣèkà kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀ mo ti sanwó o ẹ mọ̀ pé owó passport ní Canada ń bíbá ẹ mọ̀ pé kò yí sí o àwọn tó bá dẹ̀ yìí sì fún yọmọ pé àwọn òun ṣe yahoo àwọn ṣe fraud àjálè kò sólè lọ́rọ̀ mi bí ṣe wà yìí so ti eyin so òun ọ̀dẹ̀ gbé contract kan fún mi tí máa ma fi system rip àwọn èèyàn so ti eyin àwọn ọ̀dẹ̀ lọ́ṣẹ dúdú àbí dudu fi àdẹ̀ ní ọṣẹ dúdú àbí nǹkan kan tá a fi ń ṣe nǹkan kan fẹ́ ní bọ̀dí jẹ́ tí wọ́n ti sáà mẹ́yẹn ọlọ́run nìkan la gbójúlé o òfin Mósè bíbélì mi ni mo gbójúlé o ọlọ́run tó dá ayé nìkan ní agbára mi o ẹjọ́ èèyàn máa ń kó nǹkan máa màá rí i pé màá máa pọ́n nàìjíríà lé màá máa pọ́n gọ́ọ̀mẹ̀ntì lé màá máa jọ́ tí mo lọ síbẹ̀ náà mo ní ẹ jẹ́ ṣe ìlú wa dáadáa báyìí o ẹ ṣe báyìí dáadáa fún wa o wọ́n wá mú pásítọ̀ wọ́n mú dání màá máa pọ́n president màá máa rí gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ yẹn màá lórílẹ̀-èdè yá dàrọ̀ àbí kí ṣépè pété kẹ̀kẹ́ kó má dàní. mi ò fẹ́ ní tí iṣẹ́ tí má ti ṣe mi ò fẹ́ fẹnu ọwọ́ mi mo ti fọwọ́ mi ṣiṣẹ́ mi nífẹ̀ẹ́ tẹ̀mí dàrú o ẹ jọ̀ọ́ mo yín ni i'm angry you do right and people treat you as if you are bad they stealing from me ẹnikẹ́ni tó bá tún ní kó máa jà mí lólè àbí tó bá tún jà mí lólè ó yá mo gbàdúrà fún ọkọ fẹ̀mí ẹ̀ dì ẹnikẹ́ni tó bá tún support àwọn tó bá jà mí lólè àbí tó bá ní kó gba nǹkan mi dání àbí kó gbé fún ẹ tí ò tọ́ ọlọ́run á fi ẹ̀mí ẹ̀ dì ọlọ́run á fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ wà á fi ẹ̀mí ẹ̀ ṣòfò ọlọ́run á fi ẹ̀mí ẹ̀ ṣòfò mi ò ní life ò ní duplicate aláyé tí mo gbé lánàá yẹn kò ní padà wá mọ́ ìyẹn sì lọ nìyẹn yesterday is gone today ni ó tún máa palẹ̀ mọ́ ó tún máa lọ stop wasting people's time stop wasting my time if you, are not preaching to people stop wasting people's time stop wasting my time have no time to waste any longer you sitting somewhere you want to waste my time may god rubbish you may god waste you may you be waste away if anybody sitting anywhere that said i'm going to waste that time i'm going to waste that i'm going to do this for a daughter or for this wasting my time the Lord will waste it away but those who want me to excel tí mi ò di ẹ lọ́wọ́ tí mi ò di ẹ lọ́nà tó fẹ́ kí n excel mi ọ̀nà you will excel I will excel acceleration double acceleration dédédé ọkọ̀ ẹ̀mí tó máa accelerate dáadáa tí ò ní accident lágbára ọlọ́run ọlọ́run ló máa gbé sí mi Luma ló máa gbé mi sí ló sì máa gbé wọn náà sí lágbára Kristi ọkọ̀ ayé wa ò ní accident ọkọ̀ ayé wa àti tọmọ wa kò ní accident ọkọ̀ tó bá fẹ́ àti táyà tó bá jọkùnrin kò ní lásìdẹ̀ǹt o lágbára Kristi please for God's sake enough is enough I've suffered enough I'm not loving it when you see Nigerian police when I see their house again I'm not commenting there thousand people may be commenting million may be commenting okay but if I join them also it's good okay if anybody sitting there and they want to if he, somebody is the one doing that just to frustrate or you know try call this it's a it's, it's an embargo break the barrier I don't like it again okay bó ṣe jẹ́ o torí embassy wa ni kò sí nǹkan tá a bá béèrè lọ́wọ́ Ọlọ́run tí ó lè ṣe tá a bá ṣépè fún wọn pé kí ìgbóná dáwọ́ bẹ̀ torí kì í ṣe àwọn tó ṣẹ́ mẹ́rin kan innocent people go there go in every day a ní fẹ́ kí ìgbìmọ̀ burúkú kọ́ lọ́hún sọ nǹkan burúkú kalẹ̀ síbẹ̀ it's our embassy and I've been praying for Nigeria praying for my things to be okay but some witches and wizards torí gbogbo yín tẹ máa ní a máa sọ pé ìyẹn àjẹlẹ̀ nìkan emele all of you practicing this wickedness let me just be frank with you you are witches and wizards you are wicked spirits the wicked spirit is living in you And the Bible says, by their fruit you shall know them. When people sitting down practicing wicked, wickedness, want others to be, you know, kò ní ibi tó ẹni ó lè hold anything o ó lè call ara ẹni anything o ó kódà ó lè jẹ́ pastor ó lè jẹ́ anything kódà anything ó lè pèrè anything kódà ó lè jẹ́ reverend kódà ó lè jẹ́ muslim kódà ó lè jẹ́ afọ ó lè jẹ́ anything ó lè jẹ́ pagan but if you are practicing evil you are evil and God is against evil because Ọlọ́run nìkan lo fe máa heart ní gbogbo ọ̀nà tó bá wù kò ń ṣe ìwọ God wants everybody tó dá láti heart good everybody tọ́lọ́run dá sínú ayé ló fẹ́ kó heart good èyí tó bá kù yẹn ó fẹ́ kí òun So ti yẹ yín yẹn kò ń ṣe ìwọ so even gan tẹ bá fẹ́ máa claim pé devil is a is a wicked soul kò fẹ́ kó heart kò dẹ̀ fẹ́ kó heart like a devil because devil is not your owner devil never creates you create nothing you get me so ẹ ronúkúwàdà ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. ìyẹn bó ṣe jẹ́ bye for now please mo fẹ́ good result ẹ jẹ́ kó send passport mi fún mi tí mo bá lè send passport mi mo lè má lọ sínú rẹ̀ lọ bèrè o màá ṣépè fún ẹni tó wà behind it to God made me mo lè má padà lọ sínú embassy yẹn lọ́bìnrin mọ́ ṣùgbọ́n màá ṣe ìpè fún wọn because mo ní right láti ibẹ̀ iná bí mi iṣẹ́ tó yẹ kí àwọn ìjọba kì í ṣe ìjọba tó ṣẹ̀dí àti ìjọba ẹni ìjọba kó ṣe àti ṣe ní Nàìjíríà mo gbé mo gbé omi sí mo mo níye bọ́ọ̀wò tí mo ṣe níye ó níye owó skul àwọn èèyàn tí mo san ní Nàìjíríà yẹn kò dẹ̀ sówó Nàìjíríà lọ́wọ́ mi tí wọn bá ti ṣe dáadáa ẹ jẹ́ kó jẹ dáadáa tí wọn bá ṣe burúkú ẹ jẹ́ kó rí burúkú Stop giving right to the wrong person. Stop giving wrong to the right. Tí wọ́n bá send passport mi fún mi, mi ò ní kó àbí búlì lélẹ̀, ṣé búlì ni? I'm reporting them, they are fraudsters. Ìjà fraudsters tó tó bá yá ń sìn, ní wọ́n máa fi kẹ́nu, ìbúlì dọ̀s, ìbúlì dọ̀s, ṣé mo búlì yín? You are bullying me by deriving me from my rights. When I pay money, I'm frustrating me. You are bullying me. You are blocking me. You are disturbing me. You are hurting strangely. And you are terrorizing me. If you are not a terrorist, you don't act like that. That for now.